ẹni tí bẹ́ẹ̀ ṣe ń jù báyìí nípa ń dalẹ̀ kò sé ń bọ̀ pọ̀ kò sé ó sì gbọ́dọ̀ sé ní òfin gbó nítorí ẹ̀ wo pé wọ́n láfẹ́ gbé plant kan tẹ́ẹ̀ bá sọ̀rọ̀ type of soil tẹ́ẹ̀ fi ní plant ara tẹ́ẹ̀ mọ̀ sọ nípa kí ni water retaining capacity soil àbí báwo ni sọ yìí ti lè retain water síbi kan tí ò bá ti lè retain water ẹgbọ́ ẹ̀dà dry water dry wọ́n ní àádọ́mítì soil wọn ò ṣe bó bá tó jẹ́ water log soil náà òun náà omi ti dúkọ́ jù ọgbẹ́ bàjẹ́ so òun ni àṣírí ìjẹ́ ìmọ̀ gbọ́gbọ́n ní alágbẹ́já kọ́lọ̀ lè máa ṣe alcohol fún yìí kò sí ìgbẹ̀kẹ́ Broken English, right? In Java, it's not the same. Bákan náà Bíláàmù Mùsàlẹ̀ sọ pé tí ẹrú bá ṣẹ̀ṣẹ̀ sọ́ra fi ọ̀kọ́lùbí yìí kàwá ìzàpìlẹ̀ èèbọ̀. Abẹ́rẹ́ níbi ọkàn rẹ̀ báyìí, yóò rẹ̀ wọ́n gún lábẹ́rẹ́ àti ọdún ìjàpá lábẹ́rẹ́. Tàbí tó ti gùn yẹn, ó ti lu. Tọ́lá tó tẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan sí, wọ́n tún lù kìkan, ẹ̀sẹ̀ wọ́n tún lù kò ní. Tọ́lá tó tẹ̀sẹ̀ yóò tó lùwé wọ́n lù lù lù sọ́pẹ́ tó ti lu báyìí létí tá a bá dà nǹkan jù yóò jó ó ní yóò wá bẹ tẹ́sẹ̀ bá kọ́ àtà ìdá kápẹ́ tó wù ló sọ́ra kọ́lù kalimọ́n pọ̀lì àwọn kálù gèrèbà ọkọ̀ wàá dàbí afẹ́ pété bá tó nà kẹ́sẹ̀ rárẹ̀ yóò kàn máa jù ní láyà ìkọ́ ìrọ̀nù kò sóòrè kankan tí ó hó jù wà láyé àtúntò sí ìtọ́lá nǹkan dáadáa kankan nínú rẹ̀ òun gbọ́ Kùránì ṣùgbọ́n yóò máa jò yóò gbádìí kò ní inú gbogbo ti láwọn nǹkan kankan tí ń ṣe tọ́ka rẹ̀ sí kò sẹ́ni tí ò lè ṣe lọ́wọ́ ọlọ́run tó pà níṣẹ́ ṣùgbọ́n èèyàn sábà máa mójútó àlọ́gáfúlà gáfìlà ni pé kéèyàn ya fọ́nufọ́ra kó mọ́mọ́ pé nǹkan ń ṣe o ṣùgbọ́n ìdí mùsùlùmí máa ń jẹ́ ní kó ní àlèyá kọ́bọ̀ kó yajú kó wà wéfù tí nǹkan bá ti ń ṣe kó tètè mà ẹni dáadọ́ sí pé aláàbí ti ń bọ̀ à ń bọ̀ àmì ìyẹn tí tó bá ti pé pé ọkàn bá bẹ̀ẹ̀ kan ti palẹ̀ mọ́ tó bá ti kú àbí tó le yóò padà di pẹ̀tà tán orí pé èèyàn lágbára sáàmì tí wọ́n ṣe ní wọ́n rí pé ìgbóró lọ ọlọ́run mọ̀ gbà sàbùlà mọ̀ kọ́ ṣùgbọ́n kò ní ní ìfẹ́ ṣùgbọ́n yóò take time. àṣẹ̀sì rí anybody tó bá tẹ̀ka ti gbádùn ẹ̀ṣẹ̀ ní àwọn ṣàwátì àti ìṣèjọsìn ó lè fún un rí pé tí n tí ń bá wá tó ń ṣọ̀bá ètè ṣe yóò padà jùlẹ̀ ní ìta ń gbádùn ilé ẹ̀mẹ́jẹ́ lọ́jọ́ yóò ṣe lọ́nà pọ́ìntì ẹlẹ́ ẹgbẹ́ pàtàkì tàgbọ̀dọ̀ sọ alcohol ọkàn tàbádà pọ̀ ọkàn kí nǹkan sọ díẹ̀ ṣé ọkàn tá à ń wí òun ni háàtì tó wà ń gbáyà àyíwò ló wà àbá nǹkan máa ń sọ pé kọlbù tọ́lọ́wọ́ bá ń wí kìí ṣe ti gbáyà yìí tó gbélé ìpọ́ńpé máṣẹ́ nìkan ní ká pọ́ǹpù ẹ̀jẹ̀ àbí ó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ then ó ń receive oxygenated blood ó dẹ̀ ń send the oxygenated blood sí lung tó fún ní oxygen àbí òdodo ni pé ó ń ṣe tó dàpẹ̀ ó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ hmm? ó ń receive oxygenated blood ó ń receive oxygenated blood náà kọ́ ó pàṣẹ sílẹ̀ kó fọ́ oxygen bọ́ tíṣẹ̀ rẹ̀ parí ẹgbẹ́ tó bá dì náà pé bóyá ẹ̀jẹ̀ ọlọ́run á tó pọ́ǹpù ẹ̀jẹ̀ dáa nǹkan mọ̀ ní ó pọ́ǹpù ẹ̀jẹ̀ àmọ́ kò ní tí ó rí háàtì tọ́lọ́run bá ń wí ọpọlọ náà ni kò parí síbẹ̀ lóòótọ́ àmọ́ pé ọpọlọ bó ṣe ní cognitive part èyí táwọn tó tọ̀ ẹ́ ó sì tún ní emotion limbic system là ń pè bàtà kò parí síbẹ̀ háàtì òun náà ti gbé wọ́n jọ ń ṣe àwọn scientist wọn fẹ́ máa gbé yìí lọ tẹ́lẹ̀ sí máàkì rí padà tú àwọn kan náà fẹ́ sọ pé wọ́n ah, dà pé kì í ṣe tọ́lọ́wọ́ bá gbèrò tó nílò ọkàn yìí àmọ́ ọ̀pọ̀ ni structure ọ̀pọ̀ ni function ibi tẹ́sí ìmọ̀ ni ojú làásán rí rẹ̀ àbí bọ̀gọ́sẹ́ bójú ṣe wà ní ìlànà táwọn ayé ojú ìyàrá àwọn nurse kan bẹ̀rẹ̀ sọ́sà kan àbí ọ́fíkà náà wọlé kéèyàn bá ní ọ́fíkà náà ẹ̀ bá kojú mẹ́wàá ìwé. so bẹ́ẹ̀ náà lọ́kàn náà kì í ṣe structure rẹ̀ nìkan tó fi ń ṣiṣẹ́ gbogbo tá a fẹ́ ròyìn ọpọlọ lónìí ọlọ́run fi ròyìn ọkàn ọlọ́run wọlá kí n lá táàmù àtọ̀ ojúkọ́ ló fọ́ wọlá kí n táàmù ìlú bùlá tí fi sùdùrù.

ọka nri na ọka mgbọrọ ọka mgbọ ń gbogbo ẹ̀ lọ́rùn yẹn afàlámì ẹ̀sẹ̀ irúfẹ́ àti fọ́tàkùnà láwọn olóògùn yàtọ̀ húùlù ṣé wọn ò ní lórí ilẹ̀ ni kan wá kọ́ pé wọ́n ní ọkà ọkàn tí wọ́n fi gbọ́ nǹkan náà alukọ́lù ó ń ríran ọlọ́ni máa ká dábàlẹ̀ fún áàdù máa rọ̀ à ọkà nẹ́bì kò dínà pé rí kò pé lọ láti ká lóṣìṣẹ́ tó láàrin rí pẹ̀lú ọkàn ẹ̀ àbí náà a ní kò rí pẹ̀lú ojú ẹ̀ ó rí pẹ̀lú ojú ẹ̀ ọlọ́run sọ wípé kùránì yìí tó ń sọ̀kalẹ̀ ìbálòwà àyà tó ń bẹ̀yìn náà àwọn ayé ọlọ́run bá tó fi ẹ̀rí fi sùn lórí ilẹ̀ nínà kúùtù lè èlì nígbà àyà àwọn tá a fọ́ ní mọ́ bẹ́ẹ̀ ló pè ọpọlọ òsínà ọpọlọ ìdẹ̀ mi kò méjèèjì ọpọlọ ṣiṣẹ́ ẹ̀tẹ̀ ọkàn náà ṣiṣẹ́ ẹ̀tẹ̀ méjèèjì náà ló sì ń gbọ́ nǹkan yé ló sì ń rí nǹkan ọkàn rí nà ọkàn sì máa ń fọ́ lójú àwọn sàyẹ́ntìsì bá kọ́ńṣe labalábá owu owu fe òun fẹ̀kan ma fi kíní ẹ̀ fi òun ni òfin ní ìfẹ́ wọn tó bá ti wá rí nǹkan mọ ayé náà currently ní ti tán sọ ni pé béèrè pé ṣé heart tó ní memory pé ọ̀sìsọ́ ogójú ṣé wọ́n bẹ̀rẹ̀ nínú pa àwọn mùsùlùmí látàkùn àwọn sàárà nǹkan àwọn tí wọ́n mọ̀ tọ́pọ̀ lọ ní ṣiṣẹ́ ní wọ́n mọ̀nà ọlọ́run fẹ́ẹ́ nípa ìtọ́pọ̀ lọ́rùn ṣiṣẹ́ kọ́dọ̀ ọlọ́run tó máa ń pe kọ́lù tó máa ń pe kọ́lù bù náà tó ti pè lọ́pọ̀lọ́ bọ̀ kì í sòwò ní ọpọlọ ọlọ́run inna fi dhalika la dhikra liman kana lahu ń pọ̀ fún mi ọdún kò pọ́ǹpẹ̀ kí ni wọ́n ní ni pé wọ́n ọ̀gá fáwọn èèyàn tán bá donate organ wọ́n ti ń kidney wọ́n ti ń fi wọ́n ti ń ṣe lọ àmọ́ àwọn tábìlì ti heart fún nìkan wọ́n ti issue ń bẹ kí ni issue wọ́n wá ń béèrè pé ah iṣẹ́ tá a bá donate heart ẹnìkan fẹ́nìkan ṣé tó ń transfer memory rẹ̀ àti passage ẹ̀ fún un kọ̀sùn wọn rí pé ẹnìkan donate heart fún bẹ́ẹ̀ ni tó ní heart ṣe ń ṣe tí àwọn àti ìgbà fún mi pé káàtó ní ìrẹ̀lẹ̀ gbẹ́gbẹ́ fún blood lọ ọba yíwọ́ review two thousand twenty four nìyọ fún mi two thousand twenty four wọ́n rí bí àwọn cases àwọn ènìyàn tí wọ́n gba heart lọ́dọ̀ ẹ̀mí mi wọ́n wá ló bá ti gba heart báyìí irú tí ẹ tó ní heart máa ń fẹ́ lòun náà ń fẹ́ kò ní ti fẹ́ tẹ́lẹ̀ a good example wọ́n transfer háàkì ẹnìkan fẹ́nìkan bọ́tẹ́ ẹni tí wọ́n transfer háàkì yóò inú odò ni wọ́n pàá sí ó drọ́n ó tẹ́lẹ̀ sínú odò kó tó di pé yóò kú wọ́n harvest háàkì ó tó ń méjì háàkì wọ́n transfer rẹ̀ fún ẹlòmí ó di pé ẹni yẹn kọ́ ó di pé ó ti gba áàtì ẹni tó ti lónú odò lókù bẹ́ẹ̀ wọ́n ọ̀gá àgbẹ̀lẹ̀ ọ̀nà àpọ̀kí ló ṣẹlẹ̀ ẹ̀ kí á sì kẹ̀mọ́ pọ́ǹpù blọ́ọ̀ lárúgbà a ní pọ́ǹpù ju blọ́ọ̀ lọ àwọn irinṣẹ́ rẹ̀ tó fi ń wò ní òṣè ọgbọ́ ọlọ́run bá ti sọ tiẹ̀ tí ò nídìí irinṣẹ́ ìwọ wá níṣẹ́ ó nídìí irinṣẹ́ tí ó ní ẹ̀pa lókòó délé àmọ́ ọlọ́run ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló délé ìkejì wọ́n fẹ́ lẹ́yìn ní háàtì kan báyìí tánúlé wọ́n transplant ẹ̀ sílá ń fried chicken Kentucky restaurant kan bẹ Kentucky ní Kentucky US US ẹ̀hẹ́n so restaurant Kentucky ẹni yìí wọ́n fún ní àtàn fried chicken kẹ́kọ̀ọ́ sí chicken nígbà tí wọ́n find out wọ́n fẹ́ ní tí wọ́n fún ní hajj nínú àpò rẹ̀ kó tó kú wọ́n bá àwọn eegun kéèdì nǹkan tọ́kì tó wọ́n gbà ṣé èèyàn wá ń transfer memory ìyẹn yìí kó máa yọ fún ìgbà heart náà fẹ̀ kàn jẹ́ ó ní memory wọ́n sì fi ní àyè tẹ́lẹ̀ wọ́n lọ́pọ̀lọ́ ní memory rẹ̀ náà tí wà rẹ̀ yẹ heart ní memory o ilé ẹ̀ bá sì kó síbẹ̀ ó lè affect you. òun mọ̀ bá ti wọn lọ kó máa ṣe ìbáṣe wọn ọmọ ti rẹ ìjókòó ló mọ tó wá bẹ́ẹ̀ wálẹ̀ bọ́ọ̀ náà ti ń rí i nísìn ń pọ́ǹpù blood lóòótọ́ àmọ́ kọjú ọ̀rọ̀ blood. torí ilẹ̀ nígbà táwọn ti wá láwọn kéríṣẹ̀ wọ́n sàwọn máa wọn tíọ́rì wá nǹkan gbá ọ̀la ó fi explain wọ́n ní ọ̀dà ẹ̀jẹ̀ ká lo tíọ́rì cellular memory pé káwọn sọ pé gbogbo cell tó wà lára ló fẹ̀ ní memory kì í ṣe àtúntò àwọn òfin tẹ́ ẹ bá padà rí fúùsù láti tẹ̀sán ìsọ̀ yẹn náà tẹ́lẹ̀ ọlọ́run sọ fún wa pé tó bá jáde káwọn ìyá ọmọ tẹ́ ṣáájú àlejò àìsìnẹ́tàhún àìsìnẹ́tàhún ẹ̀ wà ìdí wà àjò lòun nǹkan nìkan ó ní gbogbo àwọn ọwọ́ àyè mọ́ sọ̀rọ̀ ó ń jẹ́ ìtumọ̀ ẹni pé wọ́n memorize nǹkan tẹ̀sí pẹ̀lú ó wà sọ àmọ́ kóhun sáà máa fi irinṣẹ́ rẹ̀ ṣe ìwòrì ìṣẹ́ àwọn ará ìlú wáyé òun tó ń gbé àgbákò ló kó bára rẹ̀ kú fún ló lẹ́gidi kódà wọ́n bá tó ti bẹ̀rẹ̀ ụzụ yóò tó wá wù ú náà ni àwọn òní jẹ wọ́n ní ọkẹ ó nìpe kì í ṣe neural cells nìkan neural cells làwọn cells pẹ̀lú ní ṣe pẹ̀lú brain àti nerve pé kì í nìkan ló ń memory àti ara ń ni wọn wo pè interaction ó oh, genetic wọ́n aláwọn tíọ́rì heart brain connection wọ́n pè ní little brain pé dàbí heart is a little brain tẹ́lẹ̀ gan ṣe ń wo tẹ́lẹ̀ ni pé wọ́n gbà pé brain ló ní influence lórí heart pọ̀ ó yẹ káwọn ìjọba dábìí rà pé heart ní influence náà lórí wọ́n yẹ kẹ́ ń wo ilẹ̀ ìtọ́lọ́ sí ti wí kìí ṣe one way kìí ṣe brain lórí heart nìkan heart náà ní influence lórí brain so important ó pàtàkì kí wọ́n abúlé fẹ́ ká tọkàn wá sí láti ìlú ẹ dákun ẹ ní sọ̀rọ̀ yìí. ṣe rí nǹkan méjì táwọn máa fáyà pẹ̀lú ọkàn wa. àkọ́kọ́ òun ni hayatul qalbi ọkàn gbọ́dọ̀ máa gbó ìkejì òun ni. nurul ruru ọkàn ó gbọ́dọ̀ máa wà illuminated ìmọ́lẹ̀ gbọ́dọ̀ wà níbi ọkàn then ọkàn sì gbọ́dọ̀ gbìyànjú ó gbọ́dọ̀ máa wà níbi ẹ kí n sọ fún wa sábà sọ pé àyà àtòlùpọ̀ ọkàn ń tẹ̀ ní òun ni wípé àwọn substances tí ó fi dé kí nǹkan grow ó gbọ́dọ̀ débẹ̀ ni ó fi grow nísìnyí báyìí tá a bá sọ pé bóyá ah plant yìí o àfẹ́kù grow wọ́n ní ah ó ní di macronutrient ó sì ní di micronutrient ẹ́ kò fi lè grow pẹ̀lú omi fún un ìtumọ̀ ẹ̀ ni pé táwọn nǹkan yẹn ò bá ti sí ń bẹ́ẹ̀ kò ní kúrò bẹ́ẹ̀ náà lọ́kàn gbọ́dọ̀ gba nutrient tí ó dúró ó gbọ́dọ̀ gba nutrient tí ó dúró bó la ṣe mọ̀ ẹni ọkàn tí ò bá ti gba nutrient tí dúró méjì jà inú kí ọkàn yẹn kú. àbí kọ́kàn yẹn sàárẹ̀ ẹ ẹ̀rọ méjèèjì kọ́kàn yẹn kú àbí kọ́kàn yẹn sàárẹ̀ ẹ̀jẹ̀ yìí ká sọ́ọ̀kì sọ́ọ̀kì ẹ wo ẹ sọ ẹ sọ́ọ̀kì yìí ká bẹ́ẹ̀ fún ẹ so ọkàn yẹn tí ò bá ti gba required nutrient tó ní tí ó fi lè nínú kọ́kàn yẹn kú àbí kó sáré àwọn tó ń bẹ̀ tán ń bàjẹ́ ó ti lò á kíní yìí báyìí tí wọ́n á tí ò wá ṣe ah, ń deficiency ní of potassium tó wọ́n fẹ́ẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ ó yẹ pàtì kan bro bọ̀dọ̀ ní ṣe ó ń sáré àti lóde délé òde ó láti òde yóò lórí stunted growth àbí stunted.

ń fàwẹ̀ sọ̀pọ̀tì kò dáa jòkó kọlbùn maridu sọ̀kọlbùn hmm? maridu yẹn là máa ń pè ní olúwalọ́ níbi abin kọlbùn kọ́ọ̀sìn ọkà tó le ọkùn ó le ni ní ọ̀kadà bá di ọkà tí ó kù kí la ní pẹ̀lú ilé ṣe rí bàbá omi omi lọ́lọ́run ọba máa fi ṣe ẹ̀dáǹpù yíyí ọkàn yíyí ọkàn omi lọ́lọ́run máa fi wé bóòlù àzìmọ̀ ayà ànùsọ àdìsá nábì sọ lẹ́yìn bàtà ìsọ̀tàn bá yin ọlọ́run ọba tán Allahumma inni abduk ibnu abduk ibnu amadik náà fi àfi ìbìyẹn مال في حكم عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك علمته أحدا من خلقك أو تعتذر بالمليون أن تجعل القرآن العظيم ربيع قلبي شوف القرآن ربيع كيف يا ربيع أمي شوف شوف يجيب قطعني إيه شي نوترينت دونيتي tí ó wọ ọbẹ̀ tí ó dúró ìdánsọ rọ̀bí ni rọ̀bí àkọlù kí ló fàtà tó ń pè òun ni pé tẹ́ bá wo ilẹ̀ kí nǹkan tẹ́ ń gbò bá wo orí òkè tó àpáta tó àpáta a tá a bá wo ilẹ̀ẹ́lẹ̀ tómi bá ń bọ̀ alábòkè omi ò ní gbó lórí òkè ìsàlẹ̀ ní ń bọ̀ wá àbí ìsàlẹ̀ níbi lomi ń bọ̀ wá tọ́sẹ́ rí kómi wá sísàlẹ̀ yẹn òun ni pé ó ní ìsọ́fẹ́sì kan tí ó gbàdúrà ẹ́ kárí sọ́fẹ́sì kan tó ṣe rí pé ó wà ńlẹ̀ẹ́lẹ̀ ó wá gba nutrient gbó kó fi lè gbó ọkà láàtọ̀ pé kí ní yẹn ní tùmà nínà tùmà nínà sáà pé tùmà nínà ẹgbẹ́ nǹkan farabalẹ̀ ìgbàgbẹ́ alùmọ̀tùmá ẹnu mi náà ilẹ̀ náà tó gbani mọ̀tùmá ẹnu ó ilẹ̀ tó kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà tẹ́ bá ti dùn lọ́sí ló wà nǹkan ẹni ò ní kọjá tó ẹ̀kọ́ ní òkè bá ní ló gbàgbẹ́ kọjá bọ́ sómi ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tó dàdúrà sódà yóò lómi tó ìgbìyànjú òun lọ́lọ́run fi ń sọ fún wa wípé aláàbì zikiri lá dátúmọ̀ inú kúrò pẹ̀lú ìrántí ọlọ́run ọba lọ́kàn máa fi ń sinmi fífi balẹ̀ tó yóò jẹ́ yóò wà gbọ́. òun lọ́lọ́run ọba ń sọ ń pa àwọn kèfèé níta ògbọ́dọ̀ jọ ọlọ́run sí ẹgbẹ́ kan áwà máa ń ká nà mẹ́ta sẹ́ni tó jẹ́ òkú fa àyè iná tá a wá jí wàjà ánà láwù nọ́rọ́n yàmṣì bíi fi òròmà tá a wá fún ní ìmọ̀lẹ̀ tí fi ń rìn inú òkùnkùn ṣérú ẹni yìí tó ṣe déédé ẹjọ́ pé kéfèrí ni tó ṣe pé inú òkùnkùn ló wà lẹ́yìn ẹ̀wọ̀n ẹ fi wé pé ilẹ̀ ẹlẹ̀ náà jẹ́ òkú àfomijì wájà aláàlàwú núrọ̀ awáfo ní ìmọ̀lẹ̀ ó mì pé ọkàn wa méjèèjì ó gbọ́dọ̀ ní àyà ó gbọ́dọ̀ ní núrọ̀ ẹ bá ti wà ní gbogbo ìmọ̀ àti ẹgbẹ́ àlùkò àná tí ó tẹ̀lé rọ̀bí àkọlùbí tí ó tẹ̀lé ṣe ní omi tí ó dàbí lọ́kàn tí bẹ́ẹ̀ wá fi ìmọ́lẹ̀ sí kí ni ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ yẹn ni pé ó ní òun ní yóò ní nǹkan clear sí ọ ó ní ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ bá lójú báyìí ní èdè tàbá wà ní òkùnkùn wọ́n gbọ́dọ̀ kan tọ́ọ̀ṣì tọ́ọ̀ṣì ni ojú òfin wúlò ọkàn rẹ náà ní ìmọ́lẹ̀ kó tó lè gbọ́yé kó tó lè rí kó tó lè mọ̀ kó tó lè wà gáyé ọkàn nídìí Hayat, Hayat or not. The best way to achieve achieved in the Quran. The best way òun ni òfin níyà yìí lẹ́nu tẹ́ bá sọ pé báyà wà nǹkan láàrin wa Quran náà kiri láàrin wa. Yes, ẹnu mi Yes láàrin àwọn sẹ̀lẹ̀fì jù àwọn súnà kùránì kéré láàrin tẹ ẹ bá wà àwọn alákọ̀wé ìjọ àwọn máa ń ka kùránì dá alákọ̀wé tí ó bì lọ́sí ìfẹ́ kan kùránì náà ó lè ti dù òun sàgbákò mi dúdú ó lè bẹ̀rẹ̀ pé no no it doesn't make sense ó lè máa lọ pé kò make sense ẹ̀wọ̀n tó wò ó gbẹ òyìnbó wọn fẹ́ sọ fún un. pé sí Yusuf Ali had this tàbí Yusuf Ali máa ké kura ní ẹjẹ jẹ kí máa máa gbó bó bá fẹ́ mọ̀ sọ̀rọ̀ Ali kankan kan tó máa dàbí ájọ àmọ́ dídá know in China the Jamaican wonder olóyè ìgbà wọ̀ọ́dà sáà máa ké kura kọ́kàn rẹ̀ máa gbó kí máa rẹ̀ máa ṣe àwọn ké kura àwọn bàbá wa wọ́n gbé kùránì jíwájú wàkọ́ọ́lá wọ́n lè wá fàdára wọ́n lè má bá fa wẹ́yẹ iná wàkọ́ wàkọ́ àwa ní ìsìn báyìí àwa mọ gbogbo àpàdé kúrò àpàdé kúrò mọ kìrọ̀ àyíkò ní alẹ́kàrí àmàlú táàmàlú gbọ́dọ̀ gbogbo táàmàlú gbogbo ẹ̀ lánàá máa kìí àti ìgbóni tó yóò wọlé ọlọ́run ló yọ wá bá sàkárù polówó làwájọ ọlọ́run ló dúdú lẹ́yìn ìjẹun bẹ́yìn bá ti fẹ́ kó ṣe pé ọkàn rẹ̀ ó ní ọ̀rọ̀ bíi hayatul qalb ó sì ní nọ́ọ̀rù kùránì ni o ó gbọ́dọ̀ fún kùránì tara nǹkan tí òun ṣe o kí ni ẹ̀rí rẹ̀ ẹ̀rí rẹ̀ ní ọlọ́run tó fa sọ́ọ̀tù yóò lù sí ọlọ́run ní àwa mùsùlùmí ọlọ́run yá ayú àná sọ́tù Yunus verse fifty seven to fifty eight ẹ̀yin èèyàn kọ̀díjà àdìkún mọ ìdọ́tún ní rọ́bìkún wá àti ti wá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín wọ́n sì fa olùdímọ̀ àti súdò àtìká tí ó jẹ́ wòsàn fún gbogbo àìsàn báyà yìí wàhúdà wàrọ̀hánmátún lè mọ̀ ìkẹ́ ló jẹ́ ìfọ̀nàmọ́ ló sì jẹ́ fáwọn ọmọ mi kí ni tọ́lá ọba ń Qur'an ọ̀jà àtúntò mọ̀ ìdọ̀tún ìrànlọ́bí wá ṣìfà ó ṣìfà ìwòsàn fún gbogbo tó wà nínú àìsàn gbáyà yìí wàhúdàn wàràhmẹ́tún lè mọ̀ ìfọ̀nàmọ̀ àtìkẹ́ gbòǹgbè ọlọ́run wa ni kúl ìfọ̀dìlélá ìwà náà sọ pé pẹ̀lú ọlọ́ọ̀lọ́ọ̀ ọlọ́ọ̀lọ́ọ̀ ní Qur'an bẹ́ẹ̀ ọlọ́ọ̀lọ́ọ̀ ní Qur'an Qur'an ló bẹ̀rẹ̀ ló ń fi ọlọ́ọ̀lọ́ọ̀ báyìí ọlọ́ọ̀ ni wà alámẹ́ka máa làm tákùn ta àlàm wà ká náà fábílù فما كنت tarju أن yulqa ilayka الكتاب إلا رحمة من rabbik fadl fadl fún qur'an qul bi الله ìwà ànábì sọ pé pẹ̀lú ọlọ́ọ̀lọ́ọ̀ wá bí rahmati àti pẹ̀lú ìkẹ́ rẹ̀ ni pé ó ṣe wá ní mùsùlùmí pé báwa la ní fàbíìdáríkà pẹ̀lú méjèèjì yẹn pé ọlọ́ọ̀lọ́ àdìgẹ́ fàlíyàfúra oníkínú wá dùn sí ó wà káyọ̀rọ̀ mímọ̀ àyẹ̀jùmọ̀ ó lóore ju táàkó jọlọ lówó ṣìfà lè máa fi sọ̀rọ̀ ọlọ́run kò kọ́ án ọ̀là bí sàmẹ́ bí ọ̀dọ̀ àdìtẹ́jọ́ àlùkò án yọ̀bí á kọ́lbí wà nùrọ̀ sọ̀dọ̀ nùrọ̀ rọ̀bí òkọ́dì omi la ní ìdí kí nǹkan ti gbó òfin ní àyà núùrù la ní ìdí kàmì ríra bọ́lọ̀ bá kẹ́yàn pẹ̀lú méjèèjì nǹkan ò ní máa dàrú mọ́ ọ lórúkọ wọn lẹ́bí pé kàwé wàhálà tó ń gbà nínú ẹ̀rọ tẹ́ fún yé ráì yé ti ṣe ọdún mẹ́wàá tí ó fẹ́ ayé ńlá ilé ẹ̀sẹ̀ rà ó ti ẹ̀sẹ̀ ìdílé ẹ̀sẹ̀ rà ọkàn rẹ̀ nínú kìí ṣe kéwù ní kí ń ka tíra ra kí ń ka jáde tẹ̀lé ó gbọ́dọ̀ nílò ibùdó tẹ́ni àlọ́sọ ẹnìkan náà ọmọ tí ó rẹ̀ bí abúlkọ́sí malimagrebi àlọ́sẹ́ tó sọ́mùrá ìgbé àtìrà wo yẹn lè máa kà ìṣèjì àtìrà sáà wàdà kọ tíra fún wọn ọmọ tí èdè tíra o èdè tíra o ìnàlẹ̀ ìmà nùrùn yàtìdìfù ọlọ́ọ̀hún fi kọ́lù nìyí. ìmọ̀ ìmọ̀lẹ̀ tọ́lọ̀ máa ń fi sọ́kẹ̀ ẹni tó bá fẹ́ ẹ́ nígbà wọn tọ̀ pàmò ńlá mi yẹn lè lọ ọ̀rùn lọ́wọ́ mọ́rọ̀ ẹ tọ́lọ̀ bá ti wá fún nímọ̀lẹ̀ yẹn ẹ́ fàlá yẹ̀zìlù kẹ́sìrọ̀tù kùtù ìlà ẹ̀rọ tàwọn dọ̀là tí ó bá lẹ́yìn mọ́lẹ̀ òṣìṣẹ́ yóò rẹ̀ pọ̀ sí yóò máa kọ̀ bí ìṣe. tọ̀ bá sì ní ìmọ̀lẹ̀ nǹkan àwọn nǹkan tí ń bọ kàjẹ́ lè ní ọ̀tá yes ọlọ́run fẹ́ bá kàn ètò ìjọba fẹ́ fún nìkan òkè nǹkan táwọn èèyàn bá sọ ń bọ̀. àwa wà áfà àkàṣíà á ti ka àwọn èèyàn fún yìí rèé especially ní south west yìí àtẹ̀jú òfin kankan náà òfin òfin kanú náà fún kò bọ́ olówó kò bọ́ kankan ó bàtà á ẹ èyí tẹ máa ń lákọ alákọ bẹ́ẹ̀ máa ń ṣe ni pé ìhìn kí lọ́kàn tẹ̀ ń bì alájọ pàdé ni ó tún máa kájọ fóun náà kájọ fún ìdáni wọ́n kájọ fẹ́ nìkan kan pé ọ̀gbẹ́ni wa tọ́lọ̀ bá fẹ́ ṣe ìṣirò òní sílẹ̀ sínú gbàgbé gbogbo ìgbà ṣe àwọn ẹ̀sìn wa tá ń pè lẹ́sìn àwọn ẹ̀sìn tá a fẹ́ pìrìsẹ́ǹtì fẹ́ẹ́ lómi ni ìta pìrìsẹ́ǹtì ní ká sọ ọlọ́run ní ní ṣìfá ní màá fi ṣe ní so a ní ìdí àti mójútó Quran ká sì mọ̀ túmẹ̀ ká sì kà á fún bọ́lá ọba ṣe kà á fún ká sì mọ̀ kọ́rọ̀ ọlọ́run ọba ni ká mọ̀ á mójútó kan wa pé ibo la kù sí ẹni tó lọ́n bá wá fún ní róòlù míì ju róòlù tara rẹ̀ lọ fóun náà tún wá sọ bíi pé òun ò fi ní sàgbápò mi tó jẹ́ gbogbo nǹkan tó bá ti ní ládàá lára bá ti tóbi jù òun náà léwu gbogbo tí ládàá rẹ̀ tobi ti tóbi jù òun náà léwu rẹ̀ tóbi jù nǹkan mẹ́ta làwọn nǹkan tó fi ládàá rẹ̀ ó tóbi ẹ́ àbí kẹfẹ́ mẹ́rin gbogbo ẹ̀ náà ló sì léwu àkọ́kọ́ kéèyàn nímọ̀ ó mọ kùránì àbóhá kùránì lómi ànábì sọ fún wa pé àwọn mẹ́ta tó wọ́n sọ fẹ́ tó há Quran lórí àríyá lágbájá kí ló rò pé máa kàn sí dà kan ní ìtọ́jú àjẹun ní ọlọ́run mú ká Quran ráyè ọlọ́run ọ̀rọ̀ ká Quran sí mi ó kàn ká líyù kọ́ọ̀lù láti sọ pé kọ́ọ̀rì ká lágbájá máa Quran pé wọ́n sì sọ bẹ́ẹ̀ òjì nà sáńgì. sọ̀rọ̀ pé ládàá rẹ̀ pé ẹ púpọ̀ nǹkan méjì wọ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe wípé ó ṣe jihad òun ló sọ fọlọ́n tó tọ́lọ́ àwọn afọ ah, anílára ló mọ fún àwọn oníjà rẹ̀ èmi kọ́ ló ṣe fún ọbẹ̀ máa fi lábájá láyà hmm? ẹnì kẹta tó ń lọ ṣe ẹni tó lówó náà ṣe ẹ̀ náà lè wọ́ so but kì í sí káwọn kiri kó discourage wa nǹkan ó encourage wa ṣùgbọ́n ká kàn pay attention point then point tí mo wọ̀rọ̀ make again ó ní pé àkà pẹ̀lú next class lábẹ́ ẹ̀fẹ́ kàtẹ́rà àmọ́ ìṣòro bọ̀ wẹ́lẹ́ ìjẹ́ introduction ó ní pé alhamdulillah ọlọ́run ọba kẹwàá ọ̀rọ̀ tàwọn ó yé wa ọ̀sìn alhamdulillah kọ́dà ẹni tí kò sí ìyé náà kọ̀ àwa tó ń kà pé lára nǹkan tá à ń ẹ̀fẹ́ kọ́lọ́wọ́n ọba kó wù wọ́n wá là ọ̀nà pé ọlọ́wọ́n ọba nínú àwọn kan sábà bí láti pẹ́ sí máṣá àwọn kọ́lọ́n sì gbàgbẹ́ fún ṣùgbọ́n ẹyẹ tó ń bi o ká sí attention sílẹ̀ yìí. tá a bá pín táwọn ní ìlú sí mẹ́ta bá a ṣe máa ń sọ sí mẹ́ta. tàwọn ìlú kò lò níyẹn tàhílù olùbíyà tàhílù asma wa sifat tàhílù olùbíyà ni pé tàwíìdì pé kágbọ́lọ́wọ́n ọba lẹ́yọ̀ kan níbi ìjọ kan ṣoṣo ẹ̀ tábà fẹ́ tẹ̀ ká má tẹ̀ nǹkan mi yàtọ̀ masha Allah àwọn apá gbìyànjú àwọn ọmọ kí ó gbìyànjú ẹ ó bá gbìyànjú lẹ àti bẹ Ọlọ́run ọba kọlọrun kó wò wọn wà lá kó gbà wà lẹ́rú. tàwọn ìdòrò bòbíyà òun ni tàwíìdì tọ́lọ́wọ́n ọba ẹyọ kan tuntun ni níbi nǹkan tí ti ń jẹ́ rọ́bù tàbí kí n tó ń provide fún owó ọmọ òjò gbogbo àwọn nǹkan táwọn níbi ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni tàwíìdì asma wà fà tàwíìdì ká wá mọ ọlọ́run pẹ̀lú òru ẹ má yẹ kí n tàn yín tàwíìdì olùrí àkọlé ìyàfi mọ́ ọ òun la lé ẹ̀fà lórí nǹkan ọmọ náà ọmọ sọ fún mi o ẹ lọ lè wá jẹ ẹ làwọn èèyàn ò ní híyà ẹ àgọ́dọ̀ ní ṣíríkù àwọn èèyàn ọ̀hún ọmọ náà òun ni wọ́n fi ń sin lọ́nà. òun ni wọ́n fi ń sin lọ́nà bó ṣe rí lélẹ̀. bùkátà ẹ̀dá sọlọ́run ọba ẹ̀ ìtẹ́dá níbi lọ́dọ̀ náà òun ni rògbòbíyà òun lẹ́sìn ní pé òun ni dédé lẹ́kù táwọn Yorùbá wà gbèsè ọwọ́ òun náà ni dáwà táwọn àfáà àjọ òun ṣe fún wọn ibi ìṣúná pé kí ni kí ni ó jẹ́ tèmi ń bẹ tó fẹ́ẹ́ fi ṣe lọ mò ń wọ́n mọ ṣé èyí tó ń gbìyànjú ó lè fún ọ lọ́mọ yóò fún ọ lọ́ọ̀fẹ́ fi ṣe náà tàbí kí lòun ó rí gbà lọ́dọ̀ ọlọ́ bùkátà ẹ̀dá sọ́lọ̀ olùrùbíà òun lẹ́sìn pé gbogbo àwọn àdúrà tẹ́ẹ̀rí nínú kùránì táwọn àdábẹ́ lọ́sẹ̀ rọ́bà náà wọ́n wí rọ́bì wọ́n wí because wọ́n fẹ́ bí wọ́n fẹ́ bí bùkátà wọn lọ́dọ̀ lọ. tọ́ lẹ́yìn ìgbà tẹ́ẹ̀ bá bí àbùkátà tán ṣọwọ́n tí olùmíyà ń sọ wọn ni pé díútì rẹ̀ sọ́lọ̀ ìtọ́lọ̀ ọ̀bọ̀ kan nìyẹn díútì jẹ tọ́lọ̀ ọ̀nà olùbíà ẹ́ wọ́n ti ṣírò kò ṣe wọ́n ṣe bá gbà olùbíà bọ̀pẹ́ ìṣẹ́ lábẹ́ ìlúkọ̀ ọwọ́ fẹ́ mọ lọ́hùn tó olùbíà náà wà fún òun ni àtúnà ọ̀rọ̀ síta but a mọ̀ túmẹ̀ àbí ń ṣe rọ́dù pé wọ́n láwọn kan á gbé ìjókòó ọlọ́run wáyé àbí tí ò bá gbé ìjẹ́ kí láwọn àgbà sọ̀rọ̀ kìí ṣe change ẹ òun ni pé ẹ̀yin ó rí wípé anybody tí ẹ̀ bá fẹ́ mọ̀ tẹ́ ẹ bá mọ̀ ròyìn yẹn tẹ́ ẹ mọ̀ wáyé tẹ́ ẹ mọ̀ ṣẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe bá lò ah mo fẹ́ fún ọ̀gá ní gift ah tọ́lá fẹ́ fún gift wò ó pèsè wa kó bá fún ọ ní obì ẹ̀gbọ́n obì ilé mẹ́jọ náà sọ lọ́rọ̀ jẹ pọ̀fẹ́ obì èlò kọ́dà tó tóbi five naira wo yóò nà tẹ́lẹ̀ fa gbogbo tó bá fẹ́ báyìí yóò gbọ́ torí kò mọ̀ ló fi máa ń tó fi ó mọ̀ ló fi máa ń tó fi tó o bá mọ̀ yẹn òun náà ló fi ṣèjọ tó bá mọ̀ yẹn òun náà ló fi máa tó béèrè àgbòdì bèrè torí kò mẹ tó fẹ́ pè àsìmọ́mọ̀ sí báàgì ni wọ́n fi mọ̀ lọ. òun lẹ́sìn rí i pé bọ́lọ̀ bá ti sọ ọ́ tán lẹ́sìn mo sọ̀rọ̀ kò ráàlì ẹ̀yin ẹ̀wọ̀ ara tó tẹ̀lé àwọn yìí tẹ̀bá tẹ̀bá ráyè ẹ̀rọ ló sì ọlọ́run bá sọ fún akọ́dùlà àṣírí ó ní wọn látàkùn kálẹ̀ dí tó lá àfà àǹsáhùn àǹfùsàhùn ẹ má a àwọn tán gbàgbé ọlọ́run ọba tọ́lọ̀ wọn mú wọn gbàgbé ara wọ̀ wúlá ìgbà ó mú tuntun àwọn ẹni kò kí ìtumọ̀ ẹ̀ ní ọba ti díkírò láti máa ń di ọkàn wọn ṣe ọlọ́run ọba gbé ara wọn ṣe lọ́run bá ṣe ọba ti rẹ́jọ yóò a ètò Francis wọ́n mọ̀ ìyá aṣọ àǹdíkì rẹ̀ Rahman nùkọ́jì láwù ṣe tọ́nà lọ́lọ́run. Fọ́nà nùkọ́jì láyéláyé pé láyé ìyàn lọ́jọ́ ọlọ́run yóò wá wà ní kò sí dẹ́sà. Bẹ́ẹ̀ náà bá já lòsù náà tí ò bá fi lè rántí ọlọ́run tó pé kan bí ìdíkù kankan mọ́. Kò sí wọ́n bá lòsì níwà ìyá. Sọ ọlọ́run ní ẹni bọ́ọ̀lù tó bá ṣe pé bá tẹ̀ka ti di níbi ìrántí ọlọ́run ọba á dẹ̀ṣẹ̀ ìtọ́nù sí oníjọ rẹ̀ kò ní wàhálà tọ́lẹ́pàá tọ́lọ́run ọba sọ fàáfáwọn tó sẹ́sà àwọn kan kí ló tẹ̀lé ayà yìí làyẹ́ sàwé àsáàbù náà àsáàbù jẹ́nà bí àsáàbù jẹ́nà bí kí ló tẹ̀lé kí ló tún ọlọ́run ọba lọ wípé ẹni tó ń bá gbàgbé ọkàn rẹ̀ tó bá fẹ́ jẹ́ ọkàn rẹ̀ kùránì yìí nù torí pé tá a bá sọ kùrá ìgà lórí òkè gan òkè òfò níbi tá a bá fẹ́ penetrate là máa ní mọ̀tàfẹ́dẹ̀ tàfẹ́dà hmm, òní kùrá ìgbà fún ayé pé wàsàmá ìdá àti rọ́jò wàlá ábdì kí ni fún ọ̀dà àti sọ́dẹ̀ ọ̀yà ẹ̀yà fa ọlọ́run ó fi sámà láti rọ́jì sámà tó ti pé ń rọ́jò time after yóò lè níbi òjò tó rọ òjò tó rọ wà lá árdì láti sọdẹ kí nǹkan sáré sọdẹ. ilẹ̀ tó ṣe wípé yóò yà lọ báyìí òun ló ń jáde. kí nǹkan bá ti lè lè sílẹ̀ bá lè omi òjò rẹ̀. ẹsẹ̀ǹsì tí wọ́n ní àgbọ̀gbọ́rọ̀ ọlọ́run wọlé ọkàn tí ò tí ì lè tó bá ti lè kí ọ̀pá padà. èyí nìkan ní ẹsẹ̀ rẹ̀. ọ̀wọ́ ìkọ̀kọ̀ mi àpàṣà aláàpàṣà kò sí kankan lọ́kẹ̀ kò dé kankan ó yí sápadà ẹ́ wọ́n lẹ́nu pé kò fi hàn níbi actions àwọn èèyàn tó tó bá fi dá wà báyìí irú aburú tí so ọlọ́run ní kùránì yìí tá a bá sọ kalẹ̀ lórí ìkàn lára àìsà ọ̀ṣẹ́ á àwọn òwe tí ń pa àwọn òwò nàìjíríà lè náà ẹ à ń pa àwọn òwe yẹn fáwọn èèyàn làálà wọn yàtọ̀ fàkàrọ̀ kí ló wá tẹ̀lé wà wà ọlọ́wà bẹ́ẹ̀ bá fún wa síbà. tí wọ́n sọra rẹ̀ pé tó o bá ti fẹ́ mọ̀ mí sọ́jà àwọn àkàn wá fi kọ̀ tẹ̀lé ọkàn rẹ̀ yóò wá sí. ó rí nóòrù ó sì rí àyà. so nínú nǹkan tá a sọ ní kíláàsì yìí fi gbogbo àwọn ọkọ ọlọ́ọ̀ta mọ̀ lásọ̀ fún mọ rẹ̀ àti tó béèrè àti bò láti bọ́ lọ́wọ́ ọba lò pẹ̀lú òun ni wọ́n tún bí ìmọ̀nà kì í ṣe ta òrùdù òrò yíyá torí òrò yíyá máa tún tutọ́ sọ ìkéde lójú mi lẹ́yìn tó rọ́dún nìkan máa ṣe ẹgbà wa fẹ́ lẹ́bọ̀ yẹ ẹgbà lẹ́bọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó sẹ́ńtà lórí ẹ̀ lòdì kò sẹ́ńtà lórí àwa ẹ bá ti gbogbo náà lọ ọmọ lẹ́tà lórí ẹlòmíì ni àwọn ọ̀sán ìjà púpà lásán ẹlòmíì inú tí wá ní ìlú. àmọ́wọ̀ sífà àti kòránì ni wọ́n fi ń bíúdì ìmọ̀. Hmm? torí wípé ọkàn yìí ọkàn yìí méjì yìí náà ní lọ pẹ̀lẹ́ àlẹ́ ẹ̀ẹ́mù wọ̀lì ìmọ̀ àlẹ́ ẹ̀ẹ́mù wọ̀lì ìmọ̀ bóòlẹ̀ bóòlẹ̀ ṣe rí ẹ níjọ́ tọ́lọ́ náà ó sọ kùránì kalẹ̀ fáànù nẹ́bí ọkàn rẹ̀ ló sọ kalẹ̀ fún ó ní nazala bihi ruhul amin ala qalbika litakuna minal munzirin ruhul amin ó sọ kalẹ̀ lórí ọkàn rẹ̀ ọkàn náà yọ̀ ọ́dọ̀ níjọ́ bá náà bàbá sọ mẹ́sẹ̀jì ọkàn rẹ̀ ó ta padà ọlọ́run ló sọ kùránì kalẹ̀ alákọ̀lù ọlọ́run ní mọ̀nkánà àdúwálé jìbìrìlà ìnáwó nàzàláhù alákọ̀lù ẹgbẹ́ ìpín jìbìrì lọ́ta o jìbìrì ló sọ̀kalẹ̀ yóò sọ̀wọ́ àlẹ́bí o ọkà lẹ́yìn ló sọ̀kalẹ̀ ní kùrán sọ̀kalẹ̀ téèyàn náà bá fẹ́ sáǹfààní pẹ̀lú kùrán ó gbọdọ̀ wọ́ tọ̀ ẹ̀kọ́ kàrẹ́ bá ti wá jí ńkọ́ kí ni àwọn yóò kàn lọ́gbọ́n lásán náà tọ́ tó gbọ́dọ̀ wọ́ kàn yẹn ṣe wá rí pé bó tí tí kòrò àgbàdo wá wọ kàn tán tí wọ́n ti gbé èyí wọn fẹ́ràn lọ. àsọ̀rọ̀ ti fáàtì ẹni tí ìbá ti mọ̀rọ̀ yẹn ọlọ́ kò sí bẹ́ẹ̀ ní fẹ́ràn lọ. ẹ̀rọ ní ìfẹ́ rẹ̀ sẹ́dẹ̀ mọ́ ti ń fẹ́ràn yẹn ó kọ́ àwọn àbá àkọ́kọ́. èèyàn máa ń fẹ́ràn yẹn lè ṣèkọ́lì kàmáà yìí tó kó òfin fẹ́ yìí wà ẹ̀yẹ́ máa wúlò àlàfo nǹkan tí ń ṣe ìyẹn bẹ́ẹ̀ ó ti kó tì máa ṣe jù èyí máa ń láì pàfẹ́kẹ́ ìpadà ẹ̀yẹ́ wúlò àlàfo tẹ bá bẹ̀rẹ̀ lọ àwọn ìyàtọ̀ fẹ́ràn Ronaldo àti Messi wọ́n fọ́ ló ah, ó ṣe wá ń wọ̀ ọ́n gbá so dàbí pàfẹ́kẹ́ yẹn ló ń máa bà lẹ́yìn kan bá ti tó bá mọ̀rọ̀ sọ ó fẹ́ràn rẹ̀ lọ́wọ́ kọ́ lówó lẹ́yìn kan bá ti tó ní pé tó bá kọ́ ìwọ tíráì láti máa pọ́n ọlọ́run àti ìbátẹ̀ ọkọ bá fi lè máa ọlọ́run bọ̀ tí wọ́n sọ ọlọ́run fún wa rí náà ni pé fẹ́ bọ́ díẹ̀ sí yóò ọgbẹ́ ìlú mi alọ́lọ́run tá a fẹ́ sùn bó láti fẹ́ tó bá fi lè máa ọlọ́run èyí máa ń èèyàn tó èèyàn dáadáa sí mo láìpẹ́ tó gbé dáadáa rẹ̀ dọ́rẹ̀ béèyàn bá ronú sí dáadáa tọ́lọ́wọ́n bá ṣe fún yàn kò sí òkè nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ tẹ́yà bá ronú sí dáadáa tọ́lọ́wọ́n bá ṣe fún yàn kẹ́yà káàbọ̀ ń fẹ́ yọ̀ ọ̀tá lásán pé gbogbo àti ìjòkó yìí pátápátá gbogbo wa ń jọ fún òbí wa báyìí kó tó kọ́ lóyún wa gan-an. níjọ́ tí ó lórí wa of pounds ló wà jẹ́ òṣìṣẹ́ lábẹ́ obìnrin ẹyọ kan náà ní fertilizer ẹyọ àwọn òsì ń bẹ̀ ó yìí bá wọ̀ tí ń sùn náà millions yóò kíkan dání kí la ṣe ìrún bọ́ lọ́wọ́ ní àbáwẹ̀ àbí kí àwọn adélé ayé tí wọ́n ní ah, ọlọ́run ṣe dá òfin jẹ́ kí n di dókítà wọn ni a ah, oyin ìṣe wíwá rẹ̀ jẹ́ omi òfin ọ̀sìn wọ́n gan gbọ́ nínú àwọn mílíọ̀n wọ́n ní bọ́ọ̀ wa èyí ló pọ̀ tó lù rẹ̀ sàtàwọn orí yìí so kò sí téèyàn bá mọ̀ kọ́lọ́run ọba ọba onídẹ̀ẹ́ra ni téèyàn lè fẹ́ràn èèyàn máa fẹ́ràn àti pé èèyàn ní ìkọ́tà èèyàn máa fẹ́ràn àti pé èèyàn ti dáadáa sí àbí

alimahabatu ìfẹ́ràn ọlọ́ alikawusu ìbẹ̀rù ọlọ́ arọjá ìran ọlọ́ hmm? nítẹ̀ta táàbí lẹ́sìn alimahabatu wàlúwàwù wàlúwàjà ṣùgbọ́n ìdíni ọ̀gá lọ́dọ̀ tiwa ni pé bí n pé a ò lè much emphasis lórí mahaba súnfí nílé emphasis lórí mahaba ṣùgbọ́n wo ṣe tí mahaba máa kí ni mafọ́lù mahaba kí ni mafọ́lù mahaba ọlọ́run kò lè fún tó tòṣì fún ọlọ́ pàtàkì òun ni ẹ bá fẹ́ràn ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ lé mi owó ọ̀ṣẹ̀ lọ́dẹ bí ilé ìfàlù mahaba ẹ̀ kọ́kọ́ tó fi lágbára ni ṣé àwọn táwọn fẹ́ràn Ronaldo fẹ́ràn ìrìnká kọ̀ọ̀kan tánú ọ̀dẹ́ ti bá jẹ̀ lọ́wọ́ ọtún bá tún kì í ó ṣẹlẹ̀ ní tó lè fẹ́ràn yẹn automatic owó ara wọn lọ́sọ̀rọ̀ àbáyé owó ara wọn lọ́sọ̀rọ̀ jẹ́jú yẹ tó kún bẹ́rẹ̀ oní ìdìbò sọ fún pé o gbọ́dọ̀ láyé sáà tó o gbọ́ ọ̀sán fún mi náà o gbọ́dọ̀ láyé sáà tó bá dé kéé ṣe òun àlòkù síbọ̀ òun ní ilé àjò níbẹ̀ ẹ̀fọ́ òun ní nàìjíríà kò wá sí ìdìbò náà òun ti làjò ẹ̀hẹ́ bọ́ òun ní ìdìbò náà òun bí kí nàìjíríà so kéé ṣe iná sọ fún yẹn ẹnìkan wá sí èbò pé òun fẹ́ràn ànájú òun ànájú wọ́n wá sọ kí wọ́n ẹgbẹ́ ìmọ̀sọ̀ bá nàbí nínú ọgbọ̀n pé òun jẹ́ ìwé fọmọ bẹ́ẹ̀ fẹ́ẹ́ kíláàsì ni because ó mọ̀ sí ìyàgò tó fẹ́ ju ẹni tó òun fẹ́ràn ibi tá a sọ pé òkúrọ́ nìfẹ́ jẹ òkúrọ́ but the concept is okay but òun kàn claim run mahabba mahabba gẹ́gẹ́ ni ẹni fẹ́ ọlọ́run kò ní kí n tún tún ṣe bóun náà lọ. pàtàkì wo tí ó tẹ̀lé yóò bí gbogbo mọ̀mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ó fẹ́ràn ó mì pé ọlọ́run fẹ́ràn ní ẹsẹ̀ ti fi sáńdéǹdè màhábà láti bọ̀ kí ló tẹ̀lé ní pé a rí pé báwọn tún jíjẹ̀ kan ti la rí léyìn àwa náà wá gbogbo ẹ̀ ẹ̀fà ẹ̀fà sórí yẹn ni jẹ́ wà. ìjọ́lọ́gbẹ̀ àwọn ọmọ ẹ̀rọ <laughs> ọ̀rọ̀ ọmọ náà ó ẹ̀rọ ọmọ yìí ó bí bẹ́ẹ̀ bá kọ́ jù yìí bí mú hmm? èyí ni mú ìtàndé ń ṣe bọ́rẹ̀ kìí ṣe rí nìgẹ́gùn sí ní àdìsàlàyé mahapa gẹ́gẹ́ nípìnlẹ̀ fẹ́ràn lọ àti jíṣẹ́ àti ká fẹ́ràn nǹkan tó bá fẹ́ràn ká sì kórìíra nǹkan tí òun lẹ́yìn fánẹ́lì sẹ́lá lọ sọ́là tó tó fẹ́ràn ọ̀díjà ọdẹ ọlọ́run anha tọ́lá ìgbà ti gbọ́ ohun ọmọ kọ̀díjà hálà tó pé ohun hálà jọ ohun àti ẹgbẹ̀gbọ́ àdébí òní lè kúrúkú lè ṣùgbọ́n ọgbẹ́ ọlọ́run hálà hálà hálà gbogbo oṣù ìyá ẹ̀ èèyàn máa ń fẹ́rẹ̀ ẹni tí ó bá jọ lólùfẹ́ tí èèyàn fẹ́ràn yìí kọ́lẹ̀ yóò láì kí wọ́n aṣọ ah ẹ̀ ṣé àbúrò ẹni tó fẹ́ràn yìí tọ̀ ṣẹ́wárí nǹkan fi ń ṣe bẹ́ẹ̀ ṣe fojú wo ní ìjọsìn lọ́dọ̀ ọlọ́run tí ẹ̀ máa ti sẹ́fàlì kìyà mọ́ tí sẹ́fàlì jẹ́nà mahaba gẹ́gẹ́ là ń target ìjọni tọ́ mi ẹ máa bọ̀ ó ti ṣe ìdílé láti báyìí ìlú ìlànà ìlú àgbègbè tí a sọ fún kínísì èyí tó súnmọ́ ìrànlọ́wọ́ bá dídẹ̀ òfin lórí ìlànà obìnrin kan bẹ sí àfẹ́fẹ́ hmm? wọ́n ní òkè ìwọ́ wà ní kòròdú o wọ́n ní Badagry ló wá ẹ́ òtòkó bẹ́ẹ̀ níbẹ̀ gọ́sẹ̀ tẹ́ bá fẹ́ràn àyàn kéèyàn wà pẹ̀lú ẹ̀ nímọ̀ mi èyàn mọ̀ jẹ́rẹ́ àbí ọwọ́ tájẹ́ẹ̀tì ẹ̀nà kókó délẹ̀ wọ́n wá ní kò sí mọ́tò ó fẹ̀sẹ̀ ní náà Badagry jìnnà ẹ̀dá kò sí tájẹ́ẹ̀tì ẹ̀nà kókó délẹ̀ dáadáa bí kó o fi lè mí ìtẹ̀ tó fẹ́ràn ẹ tó bá ti wá lọ ó mọ̀ wá máa mójútó àwọn nǹkan tó lè gbé ọkọ̀ lójú ọ̀nà tó fi nílé òun ni pé wọ́n ní wọ́n ti náà fún náà bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n wọ́n tó wọ́n bá ti náà fẹ̀ níbẹ̀ òun ní mú bẹ́rù wá ìbẹ̀rù gbogbo nǹkan tí ó jẹ ogun lójú ọ̀nà tí ìdí ní dé mò ń lọ òun ní wọ́n ah, bá tó bá ìyẹn ṣe à ọlọ́run mo fẹ́ rí ọlọ́run mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ tàbí pé ìfẹ́ kí ní lọ́wọ́ ṣe má ọlọ́run èèyàn kì í ṣe ṣírùkù pa à ṣírùkù ohun ìbẹ̀rù à ń lò fún ni kéde kó wà ọ̀nì ọ báwa ṣe fi ìjẹ ọ̀nì fóònù láti ìjẹ ibi dáàbò mà pé kéde pé káwùkù ní gbogbo tábà ti tẹ́tẹ́ lé ayé tábà wà lìjọ náà kò ní tó káwọ́ kan láàpapọ̀ àlẹ́ òun ní ìṣẹ̀lẹ̀ pàpà bọ̀ màá kà ọ̀sẹ̀ yes kò sí káwọ́ kan kò sẹ́ni kan tó kọ́ ń bẹ́ẹ̀ lọ lọ́ọ̀ lálẹ́ jẹun kò sí bẹ́ẹ̀ lọ lọ́ọ̀ níta bẹ́ẹ̀rù rẹ̀ fún náà níta gbọ́dọ̀ jẹun náà káàkiri lọ́dọ̀ rẹ̀ so ibi tá à ń lọ ọlọ́run la fẹ́ sọ́dọ̀ ẹ̀ a sì fẹ́ síbi náà sọ́wọ́ láti wá rìn tí ó nì yẹn le ó sáré o àwa ní ìdìkan méjì mahaba gangan ni àtúntò rẹ̀ lọ but ewu wà lójú ọ̀nà tó lè já wa gbà òun la gbọdọ̀ kó house náà sí ṣé ìgbà tó máa ti já wa gbà ní ìṣàkíyèsí rẹ̀ náà àbí jẹ́ kí ni ọmọ wa kí ìfowópamọ́ gbóyè àwọn àròjà ìran kan ah, ní mọ̀ pé wọ́n ti máa ti délẹ̀ ní ìsìnwọ́n ní ten billion ní bèbí ṣe mọ̀jọ́ bẹ́ẹ̀ ògá àgbọ̀ ah, ti délẹ̀ wọn. ó máa máa ti nǹkan tán promise ẹ̀dọ̀ bá débẹ̀ òun náà bá bẹ̀rẹ̀ wọ́n ti wọ́n ten billion. ó ní rọjá rọjá ìgbọ́ mọ̀ náà dé àlùjànnà nǹkan bá ti òun yóò máa kíkọ̀ ẹ̀ bóyìn tó bá fẹ́ o káwọ́pù ló máa lò pé a máa gbèrú olùdọ́nà àmójú ọ̀nà táwọn ọ̀gá ti ń tẹ̀ kan mú fún wa wọn ni màá bọ̀. kìí ṣe kọ́ọ̀f kìí ṣe rọ̀gbá irinṣẹ́ ni fún mọ̀hábà òun lẹ́sìn rí pé bọ́lá bá ti tẹ́ tẹ́sì bí sọlá báyá fẹ́ràn àbí kò fẹ́ràn sílé wèé yóò ní tó ṣe jihad lọ sí ibi tó bọ́lá fẹ́mi kì í ibi tí mo náà ti jó ìdáhùn pé àkún ah, o èmi ò mí tilẹ̀ mí kàn ń ṣe ìdá kan ń ṣe òun ẹ̀ẹ́dá tí mo náà fẹ́mi kì í ó fẹ́ràn nígbà <laughs> ẹja sinmi náà irú ìmọ̀ ìyẹn náà ìlú ẹ̀kọ́ ìyẹn tó wúlò fẹ́ mí ìṣọ̀ lọ ẹ bá mi lọ́rùn rẹ̀ màhábà ni tí ọba tí màhábà yẹn rí sí àmọ́ tẹ bá ti fi káwọ́pù ṣe tí bẹ́ẹ̀rù bá pọ̀ jù èdè kí ẹ̀ ń wò ẹ̀yìn òun nìkan lọ́wọ́ pé ha ó lọ bàdá gírì lánàá wọ́n ti dábòyàn márùn-ún níjẹta wọ́n ti dábòyàn mẹ́jọ tí ọ̀rẹ́ ìgbìmọ̀ ìgbìmọ̀ èèyàn lọ́wọ́ ọwọ́ ìrìn àwárí jù lọ àgbákò òun náà làwọn kan yá lọ́dọ̀ ìkejì tí rọ̀já náà ẹ̀mọ̀ owó tí jùlọ rọ̀já ní kéèyàn máa hókù láì máa bẹ̀ẹ́ ṣiṣẹ́ ẹ̀gbọ́n kàgbà ah, wọn lọ́gbọ́já fẹ́ràn rẹ̀ wọ́n ní yàwó ah, ìgbà mi mi yàwó ọlọ́run àdéhùn rẹ̀ yóò mú nìyí ṣé sábà ní wọ́n fún yàn yàwó wọ́n wá ní ókè wọ́n sọ fún òun yàwó àmú agbádá rẹ̀ tó dáa jù ní owó ó ní àá nínú ọ̀rọ̀ bá wọ́n fún mi ń yàwó ẹgbọ́ ọwá lọlẹ̀ ń wọ aṣọ alápàtà ó sì pàtàkì tán aṣọ tó fi jẹ́ràn náà ló wọ̀ ó jẹ́ mẹkáníkì àwọn mẹkáníkì náà ló wọ̀ wọ́n ní àá ìṣẹ́ òfin lẹ́yìn òní sí báyìí ìta afẹ́ ni pé kó máa ronú bóun ó gèrè tó bá dọ́dọ̀ ìyàwó tó fẹ́ fún pé bóun gan yóò tó mú bẹ̀rẹ̀ tí wọ́n múra rárá sí ẹ̀rọ fún wa bóun gẹ̀gẹ̀ ló wá ní kọ́lẹ̀dì tó múra rárá kí ló sì yọ. rọjá gbọ́dọ̀ máa tì wá sáwùsù gbọ́dọ̀ máa dẹ́rù bàwá pé ká má sọ ká sì má kó lójú ọ̀nà torí ibi lọ ibi lọ jẹ màhábà ló mú wa lọ. màhábà náà wà ní kọ́ ẹ̀sìn lẹ́yìn lẹ́sìn sábà tó ń sọ wípé àwọn fẹ́ wà níbi tó ga jù láti jẹun náà ọ̀hábà ni wọn. ẹnìkan sọ fáwọn ìṣẹ̀sọ́ lọ tó lánàá ní òun gbọ́ iṣẹ́ mo fẹ́ tó bá tó bá wà lè jẹun náà àti ìdáná tó sì ibi tí wà ní ìgbà wà lè nínú wa. ànábì ni ànábì ó bèèrè lọ́wọ́ àti pé mọ́tà sa ìgbà oúnjẹ àlùkìyà. àrẹ ìpínlẹ̀ àdásàlà ẹ kí ló pèsè fún ó ní mọ́ àdásùláhá kẹbíra àmàlí mi ò ní sẹ́yìn aláàtà tí mo pèsè fún ilà ànẹ́lẹ̀ òṣùbùlá wọn tí ó tóbi ìdájúwa ní iṣẹ́ làwọn ìmọ̀ dáa tẹ̀sán tó kà ó ní pé èyí kí màhábà kó jẹ́rọ kí á dá ọlọ́run ó jà ẹ ká sọ ní ìsìn báyìí kọ́kọ́ bá ti dùn kọ́kọ́ bá ti dùn kí kristian fẹ́ sọ pé mo fẹ́ràn ọlọ́run àti òbí ẹ̀yìn ògbélé ni ó lè ju bí ẹ̀rọ pé mò ń bí pé mò ń bí fẹ́ràn ọlọ́run gangan kókó bí tá à ń lọ àmọ́ ká má fi kú olójú ọ̀nà ká má fi débẹ̀ káwọ́ a sì ní ìrọ̀lẹ́ àkókò máa fi mú abẹ́lẹ́ bá bá fún sílẹ̀ fọkàn wa mọ́ ó sì fún wa ní agbára àti ẹ̀rí tó hàn tí ọlọ́mọ ń fẹ́ni tó bá ní ìmán Allahumma habib ilayna al-iman Thank you.